القرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọ pé fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run fún ọba lábí ní àtàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa ní àtàwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa 1444 lẹ́yìn jẹ́ Muhammad sallallahu alaihi wa أقول الخطبة ولن التعذير من دفاعي التعذير من الدفاعي سورة فوقين كيوان كفري وان دي كيلور كريسي بل اتيوان كيسي ببري láti fọ́jẹ́rò islam nígbà tí òye islam ti yọ ọ̀nà ti gbógun ti islam ọlọ́run tó wá gbé islam orí títí ọdún tó àgbáwá náà tó láti ti wà náà bọ́yá mínísítà oríṣiríṣi ni wọ́n dá fún orílẹ̀-èdè yìí ní wọn pé inú àwọn orílẹ̀-èdè àgbáyé tọ́lọ̀ ní kí wọ́n gbẹ̀sì dúró dáadáa pàápàá jùlọ tọ́lọ̀ ń káwọn ẹrù ọlọ́wọ́ kan máa tẹ̀lé sọ́lọ́ sílẹ̀ àwọn orílẹ̀-èdè nàìjíríà jẹ́ kan bẹ̀ inú orílẹ̀-èdè tí wọ́n ti ń kírun jàmáà dáadáa orílẹ̀-èdè nàìjíríà jẹ́ kan bẹ̀ àwọn jẹ̀bi ó fẹ́ rẹ̀ ìgbà alọ́ sí ivory coast rúwà kan sọ pé kí wọ́n bá àtọ̀dọ̀ àmàlẹ́ ìtọ́wọ̀ ìjáàbù àmàlẹ́ ìtọ́wọ̀ ìjáàbù

mọ́lájọ́ àwọn tó máa nínú ìgbà rẹ̀ ó ti yé wa ọlọ́ọ̀bà mọ́ta fún ẹ̀yẹ ọlọ́ọ̀bà àmọ́ nàìjíríà alhamdulillah alhamdulillah káwọn ẹgbẹ́ tó lọ́dún tó máa wọ jẹ̀lbábà nílẹ̀ nílẹ̀ àwọn ìgbà wọ́n ti ń wọ jẹ̀lbábà nílẹ̀ yorùbá tó ń táwọn ẹlẹ́ àdúgbò ọmọ ìlàdà rẹ̀ ó ti wá kárí gbogbo nàìjíríà ní àtìpẹ́lẹ̀ ọlọ́ọ̀bà kan náà سميت الشريعة في زنفرة ورأيت الشريعة في كنونة سميت عن الشريعة في زنفرة ورأيت الشريعة في كنونة قولوا نقول ما أنت الشريعة في زنفرة أقول له ده أقول هو الشريعة أما تقول دي لك أبناء بل هو الشريعة هنا مبينين حمير الموضوع أما كيف ما يرضى eléyìí làwọn ọ̀tá ìsìlámù fẹ́ ńlákà kò sí gbogbo lẹ́yìn kò sí skul ìsìlámù kò sí gbogbo àwọn ọmọ ìrọ̀lẹ́ kò sí àwọn abáwáwá doctors alibari ní mùsùlùmí abáwáwá engineers alibari ní mùsùlùmí abáwáwá pharmacist alibari ní mùsùlùmí àmọ́ wọn gbé gbogbo ẹ̀ lónìí àwọn mùsùlùmí àti mi bí ọ̀dà ọ̀rẹ́ wa aláàjì kùnrin sáyẹn ọlọ́kùnrin bá àdúrà dáa fún wa chairman muslim council ọ̀yọ́ state ó ní ah, ẹ̀yin kírísítẹ̀ yẹn màtí ẹ̀yìn bọ́lá ti ní ibú lẹ́gbọ́gbù sí báyìí ẹgbẹ́ pé ìsìlámù rẹ̀ ni àwọn mùsùlùmí kan tó dá ìsìlámù rẹ̀ yẹn ẹ̀dẹ́gbé ìsìlámù ẹ̀bẹ́rẹ̀ ọ̀bẹ́rẹ̀ ìsìlámù rẹ̀ oye òun lẹ̀yà agbóhùn jù láì sẹ́gbẹ́rú àwọn táwọn máa ń ṣe iṣẹ́ ìsìlámù là ń wá dókun pẹ́tẹ́ ìgbàmùkẹ́fà tó bá ti ní bú ìwé náà wọ́n pa mọ́ wọ́n sọ pé bá mú mùsùlùmí mùsùlùmí tẹ̀ lọ́lẹ̀ mi lọ tó ń báyìí ní èsì bá wọn rí pé lẹ́yìn ọ̀gbọ́rọ̀ wọn tó bá lẹ́mí lọ dáa máa kù ní ọlọ́run ti fún ní mẹ́rin ọdún sàmù tó lé dáa nígbà báwọn náà tó dáadáa. wọ́n á ní ọ̀kan nú àwọn president candidate yóò kù ọ̀kẹ́jẹ́ ẹgbẹ̀rún alẹ́kùn sí méjì nínú tí ìlú yóò kù bí ẹgbà wọn lọ́nà ìyẹn bí ẹ̀rọ kò sí plan tí ó ń wọ́nà sí ṣàbùrú rọ̀ mi kò sí máa lórí wọn nìkan pẹ̀lú àwọn bàbá àwọn amẹ́ríkà amẹ́ríkà lọ́jọ́ gbogbo wọn gba wọn lẹ́bù onílẹ̀ agbára àti àdúgbò àwọn náà ni wọ́n bọ́ọ̀bù àbújá wọ́n ni wọ́n bọ́ọ̀bù àwọn ìlú ńlá àbújá wọ́n sọ wọ́n káàkiri nígbà wọn ẹgbẹ́ àti àwọn akọ́mọ akókò ní àbújá káàkiri káàkiri àdúgbò ọ́ ولا يتبقى وفكتوا إنهم يكيدون كيدا وعقيد كيدا فنهل الكافرين أمهلهم مرويدا وقيتوا وفنوا جانا أما أنت تلي الله سنسيتوا تلي الله أبعد الله في أبريوا أخبرنا في التغذير من التداء دسائد فلا هو عشي نحن نخطوا بها صفوة جبر ولوم الله سبحانه وتعالى قسم قوله نسمع سيسيك بيسي رفوعه وصفوا النبي محمد صلى الله عليه وسلم وعتم نعمته على المسؤولة الدراية بالعسكر على المسلمين ورضي لنا رسالة محمد صلى الله عليه وسلم إسلام دينا من حاجة لحياتهم بل لجميع الناس أجمعين وواسي أسير ليتك وشكرا قرآن عليك قضيت لهم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الله أكبر الله ما لن مستحقيات نفوي في دعاء إلى ذلك mo ìfiyọ́nù sí islam fún yí lẹ́yìn náà ìjẹ́ra mi mo ṣàṣípò ẹ̀ fún yí ìdẹ̀yọ́ sí islam fún yí ọlọ́mọ yóò wá kó lọ àgbo islam quran chapter five and three kàdúrà bí ọlọ́wọ́ wọlé náà islam abiy náà islam nígbà tó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ lájòjì nígbàtí àdébì islam pẹ̀lú islam láàrin ìjà káàkiri nígbàtí àdébìlọ pé kóló láìláha ilọ́lá tó fílẹ̀ hàn kóló láìláha ilọ́lá tó fílẹ̀ hàn ẹ̀sọ́ pé láìláha ilọ́lá kẹjì gájẹ wa kò sọ́rọ̀ nígbà náà kò sọ́rọ̀ àwẹ̀ kò sílẹ̀ ààbìbì lọ bẹ̀rẹ̀ kóló láìláha ilọ́lá àdébìlọ bá dáa islam gọ̀rọ̀ ibà islam tó bẹ̀rẹ̀ dáa lójì yìí ó ti dàbí bíìsì láì tó ta wà yìí fàtó bá rẹ̀ gùràmá ìró ìdùnnú kó máa bá wọn lòkè yẹn ó lè ìnàlẹ́dínà ìbádà ìsìlámù náà dínà ìbádà ìgbàríbà ìrìnà ìgbàríbà fàtó bá àwọn sàbẹ̀ ọ̀tún wọn mọ̀nà gùràmá àwọn àwọn gùràmá àwọn sàbẹ̀ ìgbìmọ̀ náà ó ní àyìnlá àlùbẹ̀dẹ̀ ìsìnkú náà àwọn èyí tí wọ́n bàjẹ́ àwọn tó gbà wọ́n bàjẹ́ àwọn èyí bàjẹ́ táwọn èyí bàjẹ́ tán tí wọ́n ń pọ̀fọ̀ tí wọ́n ń pè ní Islam tí wọ́n ń lé ẹlẹ́rù tí wọ́n ń pè ní Islam tí wọ́n lọ sí baba aláwo tí wọ́n lọ Islam wọ́n ṣe wọ́n ṣe Islam wọ́n ti lọ chọ́ọ̀tì tí wọ́n yan àwọn ọmọ kọ̀ọ̀kan lu Kùránì lọ táwọn èyí lọ́dẹ aláhù àkọ́ ọlọ́mọsọ̀wánù ọlọ́mọsọ̀wánù ọlọ́mọ والتمائم والسوى لا شرك كي ما قفو كي ما سون كمارا كي ما سون كمالي كي ما سون كمالي كي ما سون كوف مو شركون ربني يا بولي ولو مجابا ما سلم ولو مبا تعالوا ولو مبا ولو أقول ذات الله أو صحابة رضوان الله عليه أجمعين ودوسي النبي صلى الله عليه وسلم فبهذا الجود تحقق الإسلام كانوا جوده إيه؟ ọ̀rọ̀ ọlọ́run wá tẹ ìsìláàmù gbó ọlọ́pàá pé yorùdúró ní fi òun rọrùn láàbí àfọwà yìí wọ́n yá bọ̀ lọ́wọ́ ilẹ̀ ayùkí manúra wọ́n lọ́wọ́ kárí alùkàfẹ́rún هو الذي أرسل رسوله بالهدى والدين الحق يظهره على دين كله ولو كره المشركون الله أكبر رواه سبيل يريدون أن يطفئوا نور الله بأنهم يجلس الطعمان لهم بقبلهم كامبين بروباغندا propaganda lórí báyìí ìsìlámù ṣe báyìí ìsìlámù ṣe báyìí ọmọ ìlànà bẹ́ẹ̀ wọ́yá bọ̀ lọ ọlọ́run ọ̀rọ̀ àwọn ẹ̀tú bẹ́ẹ̀ ọlọ́run ẹ̀tú bẹ́ẹ̀ wọ́yá bọ̀ lọ ilà ìdí manora ọlọ́run ẹ̀sìn yóò jìbì tí yóò gbọ̀ gbogbo ayé wọlọ́wọ́ kárí àlùkà fèrún àwọn kẹfìrí kọ́ fẹ́ wọn kọ́ هو الذي أرسل رسوله بالهدى ودين الحق قلنا يرى الشارع فلو السيف فلو لما تفسدوني يظهره على دين كله ولو كره المشركون ربي بقبضك التي حواسها وشبه وفي وقع وقال رسول الله صلى الله عليه وسلم شهد عبد العزيز انه حديث تميم الداري بابا انه يبلغ بن هذا الامر ما بلغ ما بلغ الليل والنهار أسدع جواتي هي تبلغ الذي لا يبلغن هذا الامر ما يبلغ بتوم ما لما سوني بدي ما ما دي لا مدري لا يبلغ أن هذا العمر ما بال ما بلغ الليل والنهار ولا يطلق الله بيتا بدر ولا ضبر إلا أدخله عبر به الله أكبر ألو من في يا مانا اللي يا اللي جلاس اللي كان لك بولج باول يقف أفكر كثير من منه أثناء ومننا ọlọ́wọ́ ìgbà wọlé ilẹ̀ adakara wà hàn dín bí ìdí àzízàn pẹ̀lú òkú àti alákùnrin gbogbo mọ́tẹ́sì náà àti wọ́n tó wá bẹ́ẹ̀ ní ọlá láyé ìzà ní àdús islam ó lè wọ́n yẹ délìlú tẹ̀lé lẹ́nu yóò yóò máa di àwọn ìpẹ́rẹ́ ìzà yà ìdúlùwà òfin islam òkú agbára iyì tọ́lọ́ òkú fún islam wọ́n délìlú délìlú bí ìrìkọ́fọ̀ àti yẹpẹrẹ àtàkùkù tọ́lọ́ òfin kàwọn akẹ́kẹ̀ẹ́ rí òkú lójú sí yẹ tẹ̀lé tó bá lójú ti tó bá rí pé á àwọn tó pẹ́lẹ̀ kó kò kò kú àwọn tó kó ní olójú ti ọlọ́wọ́ bá ثم استقاموا تتنزل عليهم ملائكة أن لا تخافوا ولا تحزنوا ولو دعوا أنهم صد لي ونظر ويعمل الإسلام إسلام تواجد لك ìgbìyànjú làwọn sàhábà gbà pẹ̀lú òṣìṣẹ́ ọlọ́sọ̀tọ́lá ọdún tẹ̀wọ̀n tẹ́lẹ̀ ọlọ́run fi ní kí górbàtẹ̀lẹ̀ owó là dáa láti olùparẹ́ ìdáàbìrú gbogbo ayé ní ìdá ìsìlámù wa áfíríkà wa ètò ìdọ́lọ̀ tiwa náà ọlọ́run tó lọ́wọ́ rẹ̀ àwọn bàbá tó kọ́ gba ìsìlámù lórí wa tó ju wa sínú ìsìlámù ọlọ́run wọn àgbà yorùbá sọ̀rọ̀ pé ẹ̀sìn ní tẹ̀yìn òsáré ọ̀nà táwọn aṣíwájú wa tí ìsìláàmù tó dàgbò sí ìjọ tó fi di onílé ọ̀nà yẹn ní káwa náà wá gbàgbà yìí ọ̀nà náà làfà àwọn sàlàyé fún wa ká gbìyànjú láti tẹ̀lé àwọn ìgbésẹ̀ wọ̀nyí àwọn afá máa wọn sílẹ̀ púpọ̀ máa bí náà wọn mẹ́fà mẹ́ta mú wa kọ́lọ́ ọba subhanahu wa ta'ala wọ́n sá الذي أعزنا بالإسلام قلوا ما نقلوا رسول في الإسلام هواته هو عبا الإسلام قلوا ما نقلوا وأكرمنا بالقرآن أسواء قوالب الوزراء القرآن تون تعلم بقوائف مريبا هو ولا عاقبة للمستقين أسكت لا لا يوم أقفوا القرآن فلا عدوان إلا على المسلمين kò sẹ́ni tí gbàgbé máa bá tọ́tẹ́ máa bá bájà ní gbogbo àtàwọn alábòsí ọlọ́mọsọ alábòsí ọlọ́ọ̀bà ìbádọ́lá ìrọlọ́ọ̀bà ìtọ́kùnlọ́ àkọ́tọ̀kọ́ọ̀tẹ̀ ẹ̀jẹ̀ apá ìrọlọ́ọ̀bà bó ti yẹ kápá rẹ̀ màmá hiya sóbòlù ìzálẹ̀ tí a bí gbogbo tó sàníyà màmá hiya sóbòlù àwọn ọ̀nà wo láwọn àgbà káàlù fi ha ìdájọ́jù ìsìláàmù fún ọ̀rá ìfúwa náà láti fi wà yí ìdájọ́jù ìsìláàmù tẹ́ pé lónìí tí wọ́n ní àfáà yẹn gbóná ẹgbẹ́lẹ́bẹ̀ yẹ rẹ̀ wò wọ́n ẹgbẹ́ ẹgbẹ́ kìí ṣe mùsùlùmí bá gbogbo mẹ́rin ẹgbẹ́ kìí ṣe mùsùlùmí alẹ́ lórí bẹ̀ ó ní mẹ́rin ata ara fẹ̀ àwòká ìrìn mùsọ̀dáka omi máa yẹ kó kàkà tàkàrà bí máa ń dira ala muhammadu sallallahu alayhi wa sallam ẹgbẹ́ lórí ẹ̀mí wò yẹ̀kẹ̀ ní yẹ̀wò ní ìràwọ̀ ní àwùjọ pé àlùfà ṣe wò àwùràwọ̀ àlùfà ṣe عند أولاد ما هي السبل لإزالة عابئ الغربة الثانية عند أولاد تعطي حنا جدول الإسلام هذا كله على أقوال سابع إنه تسحيق العقيدة ورد الصلوب في الله تسحيق العقيدة بأفا عبد الرحمن وني أحد يقول أول ما يجب على المكلف تسحيه إيمان كبس إيمان يواشيه تسعود عقيدة بتوان عقيدة وشي قبل عقيدة وشي الكتابة في السنة أوديوا قبل بوي بالك بشي قال بعرف في القرآن السنة والله أهو تا إسلام هم با إسلام دعنا هم با إسلام دعنا هم يبين باواز نبا باي باي نوا مسلمي بابوي wọ́n lọ àwọn mùsùlùmí náà wọ́n ní kò sí nàìjíríà tó yẹ kó fún báyìí wọ́n pẹ́ ọ̀pọ̀lọpọ̀ fúgbà lábáwọn fi ṣe ọ̀wá ní sẹ́nìkan tí ó gbọ́ nǹkan tó ń gbọ́ wí ṣé wa Usman òfèmí ó ní fúgbà tó ń bá ṣe jáde àwọn tó ń gbọ́ tó bá gbọ̀ súnmọ́ tó ní nọ́ọ̀lẹ̀ pọ̀ jù ó wá jáwé lọ́mọ àwùjọ kan pé àyínà Sùlẹ́mánà àyínà Kárọ́nà kálọ́ àbúrú mọ̀ wá àwùjọ ẹ aláàkọ́ àtún àkídà wa ṣe ìdárí àwọn sọ̀hábà tí wọ́n ṣe níjú àwọn sọ̀hábé tí náà bú orí rẹ̀ bí ọlọ́ ọ̀hán láti tó gbà wá ní pé ìsinmi àbú rẹ̀ mẹ́mà hákì ló bá ní tẹ̀wá yóò dúó yóò mọ̀ ní agbátana Abu Qasim kára Rasulullah sallallahu alaihi wasallam yóò máa ṣe pé àdébí sọ báyìí fún wa àdébí sọ báyìí fún wa lójú ọdún máa títí ìmáàmù bì sílẹ̀kùn tó fi wọlé ìgbà ní sínú abọ́ rẹ̀ lórí ọdún mo yà yìí kó jà òun fẹ́ kí lóun tún fẹ́ bí bá ń lọ ó ní àti ìmọ̀ àti sẹ́yìn àgbà mẹ́rin ìmọ̀ gbà ó ní àti sọ èrò kí lóun wá ó jà òun tún wá kí a pé àwọn tí ṣe tọ́fẹ́ máa rò wọn á kúrò láti pé kò sí bí ó ṣùgbà ara wa àwọn ìpè wọn ni dẹ̀sísà wọn nìyẹn ó sì máa lo mùsùlùmí náà ló máa lò kó yà ní tẹ̀síwò àkídà ọ̀rọ̀ bí kòló orí ọ̀tá àkídà náà ni pé ànábì sẹ̀sẹ̀lọ̀ sọ pé má ana àléyìí wọ àṣàbí má ana àléyìí wọ àṣàbí tẹ́mi ń ṣe yí pẹ̀lú àwọn sàbẹ̀ àwọn sàbẹ̀ ṣe gẹ́gẹ́ lóṣùkù láàrin ìṣẹ́lẹ̀ náà àti láàrin òbẹ́ ìlú náà máa ti bẹ́ẹ̀ nínú àwọn ọmọ ìyá àdúgbò ìsìláàmù nínú èsì tí wọ́n lò ní pé ẹ má ṣe wáàsí bí ìyàwó ẹ má ṣe wáàsí nínú àwọn ètò ọlọ́run àwọn nínú abẹ́lé ni àwọn tó ń lò lọ abẹ́nulé abẹ́nulé nìyẹn o ó di ẹlẹ́ẹ̀kejì nínú àwọn dáàmù ní mẹ́yìn tẹ̀sílà kéọ̀ òun ìsìlàníyà جمع تحقيق تحقيق تحقيق أبوة الإسلامية ابن لدو ابن الشيخ yóò máa rántí la ilaha illallah a máa rántí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ pé innamal mu'minuna ikhwa ọmọ ìyá ni wá a múra ọmọ ìyá bá ti sọmú gbogbo wa ó di wa ọlọ́wọ́ bá mọ́tà àfọ̀rọ̀ yẹ wa lọ́wọ́ sáánù wa náà kálù kìíyàmà lẹ́yìn náà lẹ́ẹ̀kẹta àdáwà wọ́n fi dáwà lọ́wọ́ àtẹ̀bílẹ́gbẹ̀rún sáàlà àdáwà àtàtì dáwà gbogbo ọ̀nà ọlọ́run fàzákẹ́rẹ́ ìnà fàáàtì ìzìkẹ́ fàzákẹ́rẹ́ ìnà fàáàtì ìzìkẹ́ ẹ máa ṣe wá ní wọ́n gbàtí wà tó bá dáfà ní ẹ̀sì kún sí ọmọ ìfẹ́ kẹsí wáàtì wífẹ́ wífẹ́ wífẹ́ kẹsí wáàtì súnà náà àfi wáàtì bẹ́ẹ̀ ní wáàtì bẹ́ẹ̀ àti ẹ̀nà kan ọwọ́ ọwọ́ náírà ní ọ̀nà ẹ̀mọ́nà tọ̀ tí wọ́n fẹ́ nù. àwọn wáàtì súnà gbá ẹ máa tọ́jú àwọn òbí ẹ máa kẹ́rù lásìkò ẹ máa tẹ̀lé wọlé káàkiri òní fẹ́ ẹni ọ̀rọ̀ àgbẹ̀ bíi ọ̀dà akẹ́yìnwó ẹ̀dẹ̀ wọ́n bíi kúmọ̀ níwájú ẹgbẹ́ bá wọn sọ abẹ́ rẹ̀ ju ọ̀dì ọláàánú wọn náà yìí àwọn méjì bá pàdé ara wọn tó bá bá wọn sọ̀rọ̀ tó tún káwọ́ sí wà nípa wọn alàlà àkàrà wọn kí wọn là á tó fura wọn ìmáàmù Shafi'i rahimahullah ó dàbí yẹ wáyé pé sọ́dọ̀ àṣọ tí èèyàn bá rú sí dáadáa ó tún bọ́lọ̀ wá sí sọ́súrà ní kàlẹ́ náà ó lọ tó ìmáàmù Shafi'i lórí mẹ́ ìmáàmù àrùbẹ́yìí ọlọ́run bá fọwọ́ lẹ́sàn án àdáwà wọ̀tẹ̀blík lẹ́yìn àtàlímù wọ̀tẹ̀sídẹ́ẹ̀k náà fi àgbèrè pé àmà wàmà àmà àkùsù náà ní practice alítẹ́mì pẹ̀lú wa àmà wàmà fine àwọn èèyàn wàmà ló sọ àbúrò yẹn ló ń tẹ̀lé ìkọ̀jú kọlu tíra ìtura kọlu tíra tó bá bá mu tó bá bá ìsìnkú ẹ̀mú fine ìyá bá ti yé ẹ̀mú yọmọ gbójú yọmọ gbójú kù ìnà ìlà ẹ̀wọ̀ ìnà ìlà ó ní yẹ wa التعليم والتطبيق على كل تطبيق على كل استراتيجي تانشن لفا عفا وعط البصري لهم والله قل ليس الإيمان بالتعلي ولا تمني ولكن شيء وقر في القلب ها وصدقه الأعمال قل إيمان يقول في مبوة متكيني والله ما أنت نجاة في له ما يقول ما وقر في القلب انت رأي جوك النوكاري تدعي جوك النوكاري وكذلك وصدق ولا عمل في شيء ورد الدم قولي لينا الدعاء الدعاء والصبر عما في سوره على ما تدعى عما تدعى عن لا تدعى الدعاء وسلاء المؤمن ترى ولا بركة لا حول ولا قوة إلا بالله gbogbo etí wọn yí àdúrà náà lọ́wọ́ ọmọ òfin ẹ̀lú ẹ̀ nígbàtà wọn ti fi parapọ̀ ní ọdún keje tánàbíjé madina ní ogun Ahzab ogun Andab the battle of trench tí wọ́n parapọ̀ tí wọ́n parapọ̀ tẹ́rù bákùlà pọ̀lọ́pùlà àwọn sàbílẹ̀sẹ̀ rẹ̀ ó ní yá Rasulullah àyàwá ń já agbègbèmọ̀nà kó tí nìkan wà tàbí máa sọ àyàwá ń já ju òkè ọlọ́run wàhálà àwọn kèfèrè wọn pé lọ yíwọ̀n kó làbẹ́ nìkan mùsùlùmí bá ń ta ìpìlẹ̀ mẹ́wàá náà kèfèrè àwọn olùsẹ́kù àwọn nìyọ́nà àwọn kèfèrè gbára bọ̀ àwọn munafiki àwọn kèfèrí àwọn mùsùlùmí àwọn ọ̀ṣẹ́bọ́ àwọn yahudi àti nàzára gbogbo àwọn parapọ̀ pé islam tàwọn kọmọ mẹ́rin ẹni nígbà àwọn báyìí sáàmù àyàwọn sàábé ń já ẹgbẹ́ ìfẹ́ ìgbàdà báyìí àti ìdílé kó ń bi lọ́wọ́ báyìí tí náà ọ̀rọ̀ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ yamani ó sì tún mọ́ tún mọ́ ọ̀rẹ́ tó sì tún mọ́ òun olùdílẹ̀ ń fi owó àwọn èèyàn gbá ọ̀sùn nù ọjọ́ àbáwọn kan ti láyà tó yẹ wọ́rọ̀ ọmọ ṣùjá tàbí ó ti dé lórí ìjọ lè wọ́n dáwọn fáyì tí ó ti ṣe ṣùpá ìwọ̀ ẹ̀kọ́ lówó ní wọ́n ṣe ẹni ẹ̀kan ọ̀dáhùn ó tún bèèrè lẹ́ẹ̀kẹta ẹni ẹ̀kan ọ̀dáhùn lórí ìwà ìdílé fún ẹ̀wọ̀n lọ́gà wọ́n sọ débi tó ń wà ní bá búrú yẹmọ́nà ọba fẹ̀lẹ̀ bọ̀bí délẹ̀ olùbádùn délẹ̀ bá ní wọn kọ́ wá lọ́wọ́ dáhùn láti ṣe ńlá bọ́ọ̀lù dì nígbà tágbà àpò ó ní ẹsẹ̀kẹsẹ̀ tútù ti mú òun ọlọ lẹ́yìn náà àwọn tí ń já ìjájà búlọ̀ lọ́lọ́ yóò mọ́sí kankan o òní ojú wọn ṣe oṣù padà máa bọ̀ wá ojú wọn ṣe oṣù padà máa bọ̀ wá ni aláwọ̀ ètè wọn ṣe náà òde fàbà àárín wọn ó wà láàrin wọn àbúṣù sí àmì ìgbẹ́dálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ olórí àwọn kẹfẹ́ nígbà náà tó gba ìjà ó tó padà lọ́dí káyì kan ẹ̀wù ń tẹ̀lé ọ̀rọ̀ kan orí tí a fi yẹ láti pa àbúsùfù yà ọ̀rọ̀ ni rárá àdébí lóun gbọdọ̀ tẹ̀lé kan. àbúsùfù yà ní ẹgbẹ́ pé kọ̀mọ́ndà ogun ni òun náà bá fura gbá àlejò wà láàrin wọn. lọ́dí káyì àwọn spy tó wà kó ó lò ń kọ́kọ́ wá jẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ òun òun ti kó ní òun ló di ó ń tọ̀ òun ẹ̀wọ̀ làákà ìtò dínà àwọn sàábé ọlọ́kọ̀ọ́ àfẹ́ yìí ìbẹ̀rẹ̀ rẹ̀ ìsàdúwà lọ́fọ̀ pọ́ọ̀bù akasọ́tò àdáà wọ́n náà sẹ́kùtù wọn àdúrà bí ṣe kalima arab fi fifty seven wa no arab gbogbo tí o múlẹ̀ arab tó wà mẹ́ fifty seven aláàmà mọ́tòlá kìtà wọlọ́ ọba wọlọ́ sọ kuran kan omojiri ya sahabe wọlọ́ darí ya sójú wà á zumala ahazab àwọn akpara pọ̀ ká wọlọ́ máa túwọ́ ká àzum bò mọ̀ sún náà nù. túwọ́ ká kó bí wà borí wa bẹ́ẹ̀ lọ àwọn sahabe dára wọn bẹ́ẹ̀ kí a máa wí àdébí ni alámà ẹ̀mẹ́rẹ́ kó alámà sọ̀rọ̀ àwòrán sí náà. وعمل رواتنا اللهم بابا ولا سمتنا سليوا فقا بالي اللهم استر عورات دعوة عميوهم أنك أنزق اللهم من الكتابة ومجري الذهاب وعظم الأعذاب بيع تنس المكان أتقوا أتقوا تنبيو كتالة كواس كتو لنا نكتبوا كوكو بالولي gbogbo tẹ́lẹ̀ wọn náà gbọ̀rọ̀ dànù kọ́lọ̀ sì tún wọ̀ kánù gbogbo àwọn ọ̀tá ìsìlámù náà bí i àti àtúwọ̀ kánù ọ̀wà káwọn náà wà dúró dé ọlọ́ni wà ìtẹ̀síbírù wà ìtẹ̀síkù ìtẹ̀síbírù àmì tẹ̀ bá dúró dé tẹ̀ bá dúró dé tẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run tẹ̀ pàrọ̀ bà láì fi okun bí ni ká ibi okun ṣe gbogbo ìfi wọn oníkó padà bá ní olùkọ́ tàbí àbùkù ọ̀rọ̀ eléyìí bí ẹnu kó gbà tó ní dákùn dáṣọ nílé lọ́dà kàrẹ́sì ọ̀rọ̀ ọ̀la kọ̀ọ̀án kẹrin ọ̀la láì